Jòhánù kínní orí karùnún. gbogbo ẹni tí ó bá gbàgbọ́ pé Jésù ni mìsáyà á bí láti ọ̀dọ̀ Ọlọ́run gbogbo ẹni tí ó bá fẹ́ràn baba yóò fẹ́ràn ọmọ rẹ̀ ọ̀nà tí a fi lè mọ̀ pé a fẹ́ràn àwọn ọmọ Ọlọ́run ni pé kí a fẹ́ràn Ọlọ́run kí a sì máa pa àwọn àṣẹ rẹ̀ mọ́ fífẹ́ràn Ọlọ́run ni pé kí a pa àwọn àṣẹ rẹ̀ mọ́ àwọn àṣẹ rẹ̀ kò sì wọni lọ́rùn nítorí gbogbo àwọn ọmọ ọlọ́run ti ṣẹ́gun ayé ìgbàgbọ́ wa ni ìṣẹ́gun lórí ayé ta ni ó ti ṣẹ́gun ayé àfi ẹni tí ó bá gbàgbọ́ pé ọmọ ọlọ́run ni jésù òun yìí ni ó wà nípa omi àti ẹ̀jẹ̀ àní jésù kristi kì í ṣe nípa omi nìkan ṣùgbọ́n nípa omi àti ẹ̀jẹ̀ ẹ̀mí ni ó ń jẹ́rìí nítorí òtítọ́ ni ẹ̀mí. E àwọn ẹlẹ́rìí mẹ́ta ni ó wà ẹ̀mí omi àti ẹ̀jẹ̀ nǹkan kan náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń tọ́ka sí à ń gba ẹ̀rí ènìyàn ṣùgbọ́n ẹ̀rí ọlọ́run tóbi ju ti ènìyàn lọ nítorí ẹ̀rí ọlọ́run ni tí ó jẹ́ nípa ọmọ rẹ̀ ẹni tí ó bá gba ọmọ ọlọ́run gbọ́ ní ẹ̀rí yìí nínú ara rẹ̀ ẹni tí kò bá gba ọlọ́run gbọ́ mú ọlọ́run lékè nítorí kò gba ẹ̀rí tí ọlọ́run ti jẹ́ nípa ọmọ rẹ̀ gbọ́ ẹ̀rí náà ni pé ọlọ́run ti fún wa ní ìyè nípẹ̀kun ìyè yìí sì wà nínú ọmọ rẹ̀ ẹni tí ó bá ní ọmọ ní ìyè ẹni tí kò bá ní ọmọ ọlọ́run kò ní ìyè mo kọ èyí sí yín ẹ̀yin tí ẹ gba orúkọ ọmọ ọlọ́run gbọ́ kí ẹ lè mọ̀ pé ẹ ní ìyè àìnípẹ̀kun ìgboyà tí a ní níwájú Ọlọ́run nìyí pé bí a bá béèrè ohunkóhun ní ọ̀nà tí ó fẹ́ yóò gbọ́ tiwa bí a bá sì mọ̀ pé ó ń gbọ́ tiwa nípa ohunkóhun tí a bá béèrè a mọ̀ pé à ń rí gbogbo ohun tí a béèrè lọ́wọ́ rẹ̀ gbà bí ẹnikẹ́ni bá rí arákùnrin rẹ̀ tí ó ń dẹ́ṣẹ̀ kan tí kìí ṣe ẹ̀ṣẹ̀ tí ó jẹ mọ́ ti ikú kí ó gbàdúrà fún un ọlọ́run yóò fún un ní ìyè mo ń sọ nípa àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ tí kò jẹ mọ́ ti ikú ẹ̀ṣẹ̀ mìíràn wà tí ó la ti ikú lọ n kò wí pé kí ènìyàn gbàdúrà fún irú rẹ̀ gbogbo àìṣòdodo ni ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ mìíràn wà tí kò jẹ mọ́ ti ikú a mọ̀ pé kò sí ọmọ ọlọ́run kan tí máa ń gbé inú ẹ̀ṣẹ̀ nítorí pé jésù kristi ọmọ ọlọ́run ń pa á mọ́ èṣù kò sì ní fọwọ́ kàn án a mọ̀ pé láti ọ̀dọ̀ ọlọ́run ni a ti wá àti pé gbogbo ayé pátápátá wà lábẹ́ èṣù a tún mọ̀ pé ọmọ ọlọ́run ti dé ó ti fún wa ní làákàyè kí a lè mọ ẹni òtítọ́ à ń gbé inú ọlọ́run àní inú ọmọ rẹ̀ Jésù Kristi òun ni Ọlọ́run tòótọ́ àti ìyè àìnípẹ̀kun ẹ̀yin ọmọdé ẹ má bá wọn bọ òrìṣà